الله الله وبركاته Ajá ọba wo ọba àlọ́ ọba àsọmọdún ọba àjẹ́rò ọba tí ń wa ọba tí ń rí ọba tí ń ṣàánú ọba tí ò fi wá lẹ̀ nígbà fọ́lọ́ wọn bá náà. Ìkẹ́ àti ìkẹ̀kẹ́ ọlọ́gbà àti ìwà Muhammad ẹni tọ́lọ́ wọn bá ṣe ní àánú ìkẹ́ gbogbo àgbáńlá ayé. Ìkẹ́ àti ìkẹ̀ yìí tọ́lọ́ bá àwọn ará ilé àwọn sàádé gbogbo àwọn tó bá fi ṣe ìmọ̀sùn tó fi di ọjọ́ ẹ̀sán lẹ́yìn. A tún 76 mẹ́rin yìí ní ọgọ́rin tí ó fi dé mẹ́rin yìí ní àádọ́rùn pẹ̀lú àádọ́rùn láti máa gbé ẹ̀wò lónìí. nínú àwọn àyà láti ẹ̀wò lónìí ń bẹ nínú ìdí tí àwọn ọkọ̀ ẹ̀ṣì ayé ilé àlẹ́bí wa Muhammad sàálà lọ́sàdámù jáde nínú Mọ́kà tó fi di pé lọ sí ìlú Mọ̀jíínà lọ́pọ̀ sábà táyà bíbí sọ̀kalẹ̀. bákan náà náà kejì náà so mọ́ látara pé ọlọ́run bá fẹ́ jẹ́ óyé àdéhùn mọ́ yìí àti àlẹ́bí rẹ̀ wípé tí wọ́n fẹ́ pa wọ́n tàbí tí wọ́n fẹ́ dé wọn kó sínú nínú àwọn tágbéyàwó lónìí nínú àwọn tágbéyàwó lónìí òun náà ní ìwọ̀n wákàtí mara pẹ̀lú àwọn àkókò rẹ̀ lọ́lọ́run bá sọ fún wa láti ẹgbẹ́ ká mójútó lẹ́yìn ìwọ̀n wákàtí mara bí wọ́n ṣe pa wá wípé ká máa kí àtàhájójì nínú tágbéyàwó lónìí bákan náà wọn dágbéyàwó lónìí òun náà ní bí àwọn màláíkà bí wọ́n ti máa ń péjú níbi ìrun àṣùbá àti ìrun àlásàrì nínú àwọn dágbéyàwó lónìí nínú àwọn dágbéyàwó lónìí òun náà ní bí wọ́n ti pa àdẹ́bíwá Muhammad sọ́lá sọ́lá wọ́n ti pa á láti ẹkùn sí jẹ́rọ láti ìlú Mọ́kà lọ sí ìlú Màdínà náà bákan náà nínú àwọn kàtà ìgbéyàwó lónìí àdéhùn ìyà tọ́lọ́ wọn bá ṣe fún àwọn kèfèrí Kùráyṣì àti kí wọ́n gbà títí òdodo ti dé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe fásitì wọn ká nínú àwọn tá ìgbéyàwó lónìí nínú àwọn ti ní ọmọ àjògùn àlòkò ààrẹ fún mùsùlùmí kọ́ máa jẹ́ ṣèfá ìwòsàn bákan náà kọ́ máa jẹ́ rahma àánú láti bá àlòkò ààrẹ bẹ́ẹ̀ tí àlòkò ààrẹ jẹ́ ìwòsàn títí jẹ́ àánú fún àjògùn mọ́ì tí ọ̀wá ní lékún kankan fẹ́ tí bá ti mùsùlùmí àyàfi òfò bákan náà nínú táwọn agbóyàwó lójú òun náà ní bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bí ti máa ń ṣe nígbà tí ìjàrá bá dé bóun yóò ti ṣiṣẹ́ sí ọlọ́run bákan náà tí ṣòro bá dé bóun yóò ti ṣiṣẹ́ nínú àwọn tá a gbé yẹ̀wò ní bákan náà nínú tá a gbé lónìí òun ni ẹ̀sìn bóun lọ rẹ̀ ní ọmọ àtẹ́bí ádámà nínú tá a gbé lónìí ni nínú táwa ti parí àgbéyẹ̀wò wa lónìí òun náà ní kíní yàtọ̀. في طوالاء الروح والنفس كن يا طوالاء النجد الروح والنفس يا طوالاء النجد إنهم كتبوا النجد حتى يتنوه آية تنهلينه سورة آية سوسيس الله بدأت وَالْشُّرِكَ يَسْتَفِدُونَ بِمَا الْعَاقِبِ يُصْلِدُونَ بِالْمَاءِ وإلى الله يرجعون إلى مكائنا وإلى قالوا بني وإن كانوا bó ti ẹ̀ jẹ́ pé wọ́n wọ́n fẹ́ẹ́ rí ṣe sá ìyẹ̀sẹ̀rì zúnẹ́kà nílẹ̀ áwù kí wọ́n mú ààrẹ ànẹ́bí kó lórílẹ̀ wọ́n fẹ́ẹ́ pa ọ́ sán ọlọ́run ló ní kí anẹ́kọ̀ da bí ọgbọ́n kò ní kí a lè oṣù orí ibùsùn rẹ ìjọ tí wọ́n ní ọwọ́ pa ọ́ àwọn ọlọ́run ọba agbé agbára wọ ẹ̀rẹ́ Muhammad tó rẹ̀ pé jíjáde tó ń jáde níjọ́ náà lóhun tó ń sọ náà ní pé amínàbí báyìí adéhìn ṣàjá wọ́n ti lọ́kọ́ lè fi ṣàjá Fàmọ́kúrá yóò fi ṣe òun ó sọ ọlọ́wọ́ bá jáde níjọ́ náà pẹ̀lú gbólóhùn yìí tó fi sẹ́nu wọn ò rí àlẹ́lẹ́ wa Muhammadu wọ́n sun lọ ohun náà gbé wọn lọ nígbà tí wọ́n máa jí ìṣe ni wọ́n tó ń wo ájì sí ìkájú Muhammadu làwọn ń wò àfìgbà tẹ́lẹ̀ fẹ́ padà dé tó padà wá sọ fún wọn pé kí lẹ jókòó tì ah, Muhammadu náà lábẹ́ lẹ́bẹ́ ẹ̀ tó jáde jáde bọ̀ léyìí àwọn ti pàdé rẹ̀ tí jáde o àwàdà ní eré ni àwàdà ní nígbà wọ́n padà sílẹ̀kùn wọ́n padà ní bí a ṣe ní ìlú ńlẹ̀ lọ́wọ́n bá ń Bó ti ẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ mọ kò lórílẹ̀, wọ́n fẹ́ pa ọ́, àdéhùn àwọn ọlọ́wọ́n ọba ni òun wá sí ìmúṣẹ lórí rẹ̀. Èyàn kò rí ju kàmí ní ha láti mọ jáde kò lórílẹ̀ náà. Ṣùgbọ́n wà ní dání. Láyé ìgbà tó náà ìlà bá kàrí àyàfò nílá à táwọn ọlọ́wọ́n bá báyìí lọ fún wọn láàyè bẹ́ẹ̀ ni wọn bá pè bẹ́ẹ̀ wọn bá pẹ̀lú ní ìjà rẹ̀ wọ́n fẹ́ rí ti tán ìlà ìlà ìlẹ̀ náà lókùn mo sì lẹ́ ṣùgbọ́n èrò wọn nù ọlọ́run bá ní tó súnú náà ta máa ń kọlé ìgbàlá súnà àwọn ọlọ́run ọba ní lórí àwọn ànẹ́bì tó ti sáájú rẹ̀ Muhammad bí wọ́n ti máa ń ṣe fún wọn náà nù wọ́n pa ọlọ́lọ́pọ̀ yìí ànẹ́bì tí wọ́n pa tàbátà kọtẹ ìkẹta lágbó ti fi láì zakariya bá nàbí láì yáhíyá nàbí láì yáhíyá nínú tẹ̀tọ́ wa òun náà wọ́n bẹ̀rẹ̀ sí lé lọ wọ́n bẹ̀rẹ̀ sí lé lọ àwọn jíù àwọn yahudi wọ́n wo pé lónìí náà láàpá ìwọ yáyá lónìí lónìí ni kò ní dọ́là yáyá ó gbìyànjú ọ́sá títí nínú ìtàn èyí tó yẹ pé àlẹ́bí ní pé táwọn ọbàdí sọ̀rọ̀ ìlàbá sọ̀kùn fún yín àwọn ọ̀tẹ̀kẹ́ ń bẹ ìgbọ́dọ̀ tó pé wọ́n sọ òótọ́ ẹ̀ gbọ́dọ̀ tó wọ́n parọ́ ìfẹ́ ìhọ́gbẹ́ pẹ̀lú pé àmà nínú tàn yáfíà nínú àwọn ọ̀rọ̀ tó wá pé òun tó torí ẹ̀ náà torí ẹ̀ òun náà ní pé ó padà tó táwọn ó ní kí ọgbà yáyá kó ṣùgbọ́n ṣàìtọ́ yáyá ń wá yáyá ní tẹ̀ wá rí aṣọ rẹ̀ ní wọ́n bá rí pé à aṣọ níhàn yìí kò sí nkẹta wọn rí ẹmọ bì wọn rí ẹmọ bì nínú àwọn òṣìṣọ́ wá ni wọ́n bẹ́ẹ̀ ṣe fún ẹ̀bí ìlú ayé àyíṣá wọ́n tọ́lá wọn gbé e kó lórílẹ̀ owó kálọ̀ lọ́wọ́ ọ̀bọ̀ bá gbé sẹ́kù lórílẹ̀ níjọ́ náà ìjọ́ náà wọ́n fẹ́ pa wọ́n sì mẹ́rin wá wọn pa wọ́n kàn pé wọ́n sí yẹn torí pé ńgbà tí wọ́n bọ́ níbí ìláyà àyẹ́sà àdéhùn ọjọ́ rẹ̀ pé talẹ̀ tí ó kọ́lọ̀ bó fi àbìkẹ́ lè dárọ́ nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ méjìlá ọmọ kékeré kan wọn lọ́jọ́wọ́ ọ̀dọ́ nàbí ìláyé níta tuntun sọ òun náà ló tún náwọ́ nàbí ìláyé níta tuntun sọ òun náà ló tún náwọ́ àwòrán yìí dáwà bọ́ sí ojú ẹ̀ inú ilé ìwá ni nàbí ìláyé níta tí òun lé lébi sí tí wọ́n fi mú àlẹ́bì ìta lọ sókè sámà. ìtàn ẹ̀mí wá wípé èyí tọ́já pọ̀ òkè nínú wọn nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí ń ṣe jákujàku òun ni àwòrán ẹ̀ ń sápọ̀ sí i lójú òun là ń pè ní gúdásì ní Yorùbá tí wọ́n sọ pé à ìyà tí gúdásì jẹ́kù wọ́n lọ jẹ́ yòókù ṣùgbọ́n ó jẹ́ kó wò ó rírí ìtàkọ́kọ́ ṣùgbọ́n tàbí méjèèjì náà lọ́bá wá iye òun tó yọ jẹ́ méjèèjì ẹnìkan sáàtùpá àwọn anẹ́bìnrin sá alẹ́ ìsọ́lá tó sọ́lá bọ́lọ̀ ọba pé mú owó tó kú lọ sókè àwọn wọlé tí wọlé tí wọ́n wọlé wọ́n rí ojú orin sá lójú ẹni náà òun ni wọ́n kì ni wọ́n fọ̀ lọ́ba tí wọ́n lọ kàn kíkà tí wọ́n kàn sá àbá àwòrán ẹni náà bá padà sí àwòrán ẹsẹ̀ gángan àtúnyẹ̀mú ọ̀sọ̀dẹ̀ni àmú kí ni àwọn àṣẹ lọ́wọ́ àwọn èèyàn ogun mọ́ àwọn tó ń sọ wọ́ọ̀kà bàtà wọn lè bẹ́ẹ̀ wọ́n bá mọ́ àwọn bá ní pé ń sá jíǹde kó jíǹde àwọn díẹ̀ ni wọ́n mọ̀ pé ètò ìta wọn ọlọ́ọ̀bá ló sọ sọ́tò nìta wípé wọ́n máa ń sọ̀nà wó wọ́n bá ń kọ̀tà lóòrùn bákan náà wọn pa á ẹ̀ẹ́kẹ́ ṣòfì àdáhọ́ ṣùgbọ́n àwọn ọlọ́run bá àwọ mọ́ wọn lójú nínú òun mọ́ wọn lójú tí ọlọ́run bá wọ́n mọ́ wọn lójú òun náà ní bíbá ọlọ́run bá ṣe mú lóòkè bá lè wà fún àwọn ọlọ́ òrìlẹ̀ yìí ṣùgbọ́n ọlọ́run bá mú lọ́ọ̀dọ̀ tó fi jẹ́ pé àwọn díẹ̀ nínú ọlọ́mọ ọmọ wọn pé wọn kàn yín sá lódodo ṣùgbọ́n kò bí wọ́n ti tọ́ jáde ẹ̀dẹ́rẹ́ ni wọ́n pa ọlọ́run wá sọ àti wọn náà lùkù hàn pé wọ́n máa sọ̀dà bó wọn kẹ́yìn tá o wọ́n máa sọ̀dà bó wọ́n máa kọta ló wọ́n kọ̀ máa kọta ló wọ́n pa wọ́n máa sọ̀dà bó wọ́n ká wọ́n yá kí ṣùgbọ́n ìgbàgbọ́ báwọn ọlọ́run bá àwọn ọmọ wọn lójú àjọyé wọn wọ́n fẹ́ pa àwọn náà ní. àwọn méjèèjì wọn ò sì jìnnà síra wọn nàbí ìláì yáyá àti nàbí ìláì yínsá ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò jọ ni wọ́n. lẹ́rú fún wa jẹ́ pé nígbà tó di àsìkò Muhammadu wọ́n fẹ́ pa àwọn náà gẹ́gẹ́ bí ìsìn táà tó mọ̀ kó tó di pé ọlọ́run bá ní pé ọyá ìjìnlá yá báyìí tó fi lọ́ọ́ fi àbúbá sí ìnílé lóru. dípò kí wọ́n gba kánìkọ́nà mọ̀jínà tí wọ́n lọ ọjọ́ náà sáàkì lápèjúwe ọjọ́ náà sọ mi kí n wá ọkọ̀ gba ọ̀nà ẹ̀bára sí lọ gbogbo àwọn tí wọ́n wá sí kí wọ́n padà ní a òkú rẹ̀ lẹ́rí wọ́n wá ayé rẹ̀ ní ó tọ̀ wọ́n kọ́kọ́ gbára fún mi ọgọ́rùn tí sì gbà góòlù yọ́n gbàgbá yọ́n gbà wo níbi wọ́n wá lọ ọ̀nà ibi wọ́n wá lọ wọ́n dá àmú nínú àwọn sáfẹ́dì òkú wọ́n kúkú mọ̀ pé nàìjíríà làwọn ọmọ tàbí lọ ọ̀nà ẹ̀bẹ̀ lówú ní ọlọ ọgọ́rọ̀ wọn lọ lọ bẹ̀ ṣòro ọkọ̀ bọ́nù máàlì òun lòun rí pé nínú ohun tọ́lọ́run fún ọlọ́run fún ní ẹyin jù ẹyin jù kọ́ máa rí orí pa ẹsẹ̀ òun lọ́wọ́ bẹ̀rẹ̀ sí sọ ẹsẹ̀ ọbẹ̀ sí sọ ẹsẹ̀ ọbẹ̀ sí sọ ẹsẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tí tó fi dé gáwó sáwórí kìí gáwó ìtara gáwó sáwórí tí àwọn bàbá máa ń pè ní jabalutor jabalutor wọ́n ni jabalutor gáwó sáwórí ọ̀tọ̀ ní gáwó pé bí wọ́n ti gbé dìde lójíṣẹ́ òun là ń pè ní gáwó ìra ṣùgbọ́n gáwó sáwórí òun ni bí wọ́n lọ kọ́kọ́ bọ́ sí àṣírí àbúbá fún ìdí ọjọ́ mẹ́ta tí wọ́n wá wọn kí sọ̀rọ̀ ọkọ̀ gbọ́dọ̀ òun wá padà débẹ̀ ọfẹ́ ti ẹsìn rẹ̀ ọfẹ́ ti tẹ Muhammad sallallahu alaihi wa sallam ẹsìn náà ń bẹ náà ni tó gbéjà Muhammad Muslim nínú ohun tá a sì mọ̀ ní pé tẹ́sí bẹ́ẹ̀ la èèyàn mọ́lẹ̀ ọ̀kan nù kí ó ṣe béèyàn ọ̀bá dá lápá tí ọ̀dá lẹ́sẹ̀ tí ọ̀yọ́ ké àtìkú ọ̀kan nù kí ó ṣe lẹ́sí bẹ́ẹ̀ pé mọ́lẹ̀ ní wọ́n ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ Muhammad dákun dákun lami dákun lami ha tó bẹ́ẹ̀ lè lami ìbí náà ní ọkọ̀ lọ́wọ́ àbúrò àwọn yìí Muhammad wà kọ́ kẹ́ẹ̀sì

ọdọ́kùn sábà bí ìlàmù ọkọ́ tún gbónù mọ́lẹ́kì ọlọ́run bá ní pé súnmọ́ tá máa ń pàdé àrùsàgbà ọ̀pẹ̀lẹ̀kàgbà mùsùlùmí náà eléyìí ni ìlànà àwọn ànẹ́bì tó ti lọ sáájú rẹ̀ Muhammad wọ́n máa fẹ́ pa wọ́n ni wà látẹ́gbẹ̀ lórí tó àyàtẹ́gbẹ̀ ní àwọ ọlọ́wọ́n ọba òṣìṣẹ́ yípo àbáyípo kó lórí ẹ̀ tún súnà wa lórí àwọn ànẹ́bí ọlọ́run ni pé káwọn èèyàn wọn fẹ́ pa wọn ṣùgbọ́n àwa la àjíjẹ́ wọn rí ọpa tọ́ba wa jẹ́ bẹ́ẹ̀ أقم الصلاة إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مسجودا Ọlọ́run bá ní pé àti ìsìnkọ́ òsàn àtìlẹ́yìn ló jẹ́ kí mímọ́ gbá tẹ́sọ̀. Bíbẹ̀ ẹ̀kọ́ sùkún ní ọ̀bá gbà àti ṣùgbọ́n ìtìkọ́ òsàkì náà ọjọ́ àtìmí sọ̀láàtà ìrẹ́ Muhammad gbẹ̀rùndó lè dòló fi ṣámsì tàbá ní dòló ìmánà zawal ìyẹn ni yíyẹ òòrùn látà lè dòló fi ṣámsì lóòrùn bá tẹ ìyẹ látà ìdá ọ̀sàkì náà yéé ṣe ìgbà tí yóò fi sú pátápátá àwọn olùkọ́ wọn ló kó àkókò mẹ́rin sínú ìrò sọ̀láàtù lọ́ọ̀ sọ̀láàtù àásẹ̀m sọ̀láàtù lọ́mọ́gbọ́n sọ̀láàtù ìṣá ọlọ́run wá fẹ́ mú sọ̀láàtù sí ìwọ́lọ́tọ̀ ọlọ́run gẹ́gẹ́ wọ́pọ̀ bẹ́ẹ̀ náà wá ní ọmọ akakùránì lásùbá àìsí sọ̀láàtù tó gbóyè إن الله لفجر القرآن مشهورا torí pé kí ni ọmọ aka kùránì lásùbá wọ́n máa ń jẹ́rìí àwọn mọ̀lẹ́ta máa ń jẹ́rìí yẹn lọ́fà sí àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam tó ti pé máa ń sọ ìlànà ẹ̀yìn mi dákọ̀ọ́nà ti jẹ́ ńlá ẹni yóò tó bá fi ìrún bá ń tò méjèèjì yọ wọlé ìrìnà àìsàn látọ̀lá àṣẹ ṣùgbọ́n ìlú àwọn méjèèjì ohun náà ní ìrọwọ́ tútù ohun ìmá tẹ̀sẹ̀ máa yọ ọkọ̀ rẹ̀ òun ni sọ̀lá tó ohun ìmá lọ́wọ́ rẹ̀ máa múra àti lọ́wọ́ òun ni sọ̀lá tó ẹni wọ́n bá sí ìrọwọ́ tútù méjì yàtúwé àlẹ́bí pété ọ̀nà jẹ́nà ìró ẹni bẹ́ẹ̀ yọ wọ àlùjẹ́nà àwọn olùmọ́ni pé títí ẹ̀ bá ti mú méjèèjì yẹn kó fi yòókù lẹ̀ ẹ rárá ó jọ lọ́wọ́ tó máa ń sọ̀rọ̀ lọ láti fi ṣe tẹ̀gí láti fi ṣe wá lójú kòkò pé à tọ́wọ́ bá ṣe fi àwọn ọ̀run kẹrẹ́rẹ́ látara ibi àdéhùn tó kó ike àdébí ọkọ̀ ọmọta àdàlù nígbà tó ní péye ta òun ní fi kọ́ wọ́n máa rọ kiri ka yí màláìka tó lè lẹ́yìn màláìka tó lè lè ha àwọn màláìka tí ó wà lóhùn àti àwọn màláìka tí ó wà lọ́nà. ويجتمعون في صلاة الصبح وفي صلاة العصر وما قلت نبي وصباح wọ́n a sì máa kójọ níbi ìrún sọ̀lá tó dà ápẹ́m fàyà rúdù tẹ̀lé nẹ̀bá tó fi fún àwọn tí wọ́n bá fa ń sùn mọ́júmọ́ tẹ́ẹjọ́ sùn tẹ́bá ti kí òun sọ̀lá tó sọ pé ìtàn àwọn wàá gbéra wọ́n lọ ọ̀dọ̀ ọlọ́run ọ̀yẹ̀ sàádùn tó múrọ́ pò ọlọ́run ó máa wá sí wọn wọ́n wà yọ ma wá tí wọ́n fẹ́ káyé bàtà rọ́pùtùmù ìbáàdí bó o lẹ́sẹ̀ sí àwọn ẹrúsìn nílẹ̀ náà ọ̀yẹ̀kọ̀ olóòrùn àwọn mọ̀lẹ́kà yọ ma sọ báyìí pé àtàyìnà hàn àwọn abáwọn nírọ̀lẹ́ àná wà ó tún sọ lóòrùn abáwọn bí wọ́n gbé wọn ni wọ̀tàrà fúnà hàn àkùkù wọn lẹ̀ lásùbà lónìí wà ó ń tún sọ lóòrùn àkùkù wọn lẹ̀ lẹ́ni tí ń abdullahi fúlùú mọ̀sán ó ní pé òun ní ìtìmá òní mọ̀láyíkà sí sọ̀lá ìmọ̀jẹ̀ àti fọ̀yẹ́sánlò àwòlá ọ̀yọ̀kí àwòlá àwọn ìfẹ́ máa lọ ọ̀dọ̀ ọlọ́run àwọn ìfẹ́ máa dé báwọn ìfẹ́ bá ti ń dé láwọn ìfẹ́ máa lọ àwọn tí ń lọ yìí wọ́n dé lásìkò pàtàkì kásùbà wọ́n fi wálẹ̀ lásìkò pàtàkì kásùbà

ẹni ó bí ó mójú tó méjèèjì yẹn àmàlẹ́kọ̀ máa jẹ́rí ẹ ìjẹ́rí ẹ àmàlẹ́kà sí yọ wà lùfẹ́ náà ọlọ́run wá ní pé wọ́n kọ̀ọ̀rọ̀ ààrẹ lè fàjọ́ kẹtọ́ máa wá ka torí pé ìmọ̀ àka kùránì lásùbá wọ́n jẹ́rìí ni àmàlẹ́kọ̀ jẹ́rìí sí àlẹ́bí ni pé fọ́nù sọ̀lá ti jẹ̀ ní àlàsọ̀lá tẹ̀lẹ̀ wá èdè ọlá ti ń bẹ fún kásìmù ní jàmá àti ká dáhùn sí lọ́tọ̀ ọ̀tún ìṣirò ìdárọ́jà twenty five intapa ní ládàjà ìgbéga lọ́nà twenty five times ní wà mí. عشرين وسبعا وعشرين درجة ìpele twenty seven times iná ìníbẹ̀ láàrin tọ́ba dáhùn sí àtẹ́jọba tó mú níjàmbá pé fálò mọ̀sánlá sọ̀látòlì fọ́sí sọ̀látòlì jẹ̀máà sábà wọ́n ìṣeré nìkan. ìlọ́po twenty seven nígbà tí àbúrò wa gba àdéhùn yìí wá ọwọ́ àpò pé alẹ́dẹ̀ẹ́dẹ́ pé ọ̀sẹ̀ tẹ́lẹ̀ ohun màláìka tó lẹ́yìn àwọn màláìka tó wọ́n kò jọ màláìka tó náà àti àwọn màláìka tó náà àwọn ní òkò jọ sí ìsọ̀lá ìfọ̀jẹ̀ níbi ìwọ̀n àṣùbá wọ́n pàdé pọ̀ níbi ìwọ̀n àṣùbá àbúrò wa sọ pé ìkọ́ òun ìṣèjọba tẹ́tà máa ń gbàgbọ́ yóò tí ń wí ẹ̀ka ayàwó ara ẹ̀yìn lọ́jọ́ ìlú lásùbà ìmọ̀ inna qur'ana al-fajr kana mashhuda torí pé kíkà kùránì lásùbà tó ju wọ́n jẹ́ àwọn màláìkà kan bẹ lásìrọ̀lẹ́ àná àwọn fẹ́ fi wálẹ̀

شاء ومن الليل ومنه nínú òru mu nínú ẹ ọlọ́run tó sọ pé wọ́n lẹ́yìn wọ́n ní lẹ́yìn ètò pé gbogbo òru ní ká tètè jọ ká máa wàá sùn rárá kò sínú lé dáná àlejò àwọn Muhammad sallallahu alaihi wasallam òun ní oṣù ọlọ́run bá ní pé wọ́n ní lẹ́yìn wọ́n á mú nínú òru bàtà á ti jáde ní ìlànà àgbàkẹ́ ṣíṣe tahajjud pẹ̀lá ti mú pé ó pọ̀ òun ní àtàhajjud ìrun àjíkí ìrun àjárò mọ́júkí ọmọ ajẹ́ náà sí lẹ́tà lẹ́tà ọlọ́wọ́n bá yẹn kìí sọ̀rọ̀ ẹ̀yẹ o náfílà ní o tọ́bá lè ṣe é bẹ̀ fà sánàbíwa Muhammad nígbà tí ó rí wọ́n bí nínú àdéhùn kan tí àbá àbúrò gbà jáde tó bá lọ́dọ̀ rẹ̀ sọ yìí muslim wọ́n ní pé ayé láti bá ìwú wo ló tún lóore jù lẹ́yìn wọn mara bó ń sọ ọlọ́run nínú ọ̀tájọ́ ni wọ́n àti àti wọ́n òru àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ́kọ́ tí wọ́n ń pín wọn òru tó jẹ́ mùsùlùmí àtẹni tí èé kí wọn òru tóun náà jẹ́ mùsùlùmí ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn lọ́dọ̀ ẹni tó bá jọ tẹ́ẹ̀sì bá àwọn tẹ́ẹ̀sì lọ́dọ̀ ẹ tí ń kírun òru tó jẹ́ mùsùlùmí àtẹni tí èé kírun òru ọjà gẹ́gẹ́ bí kìnìún ojú ayé àti kìnìún ojú pépà pé kìnìún tá a yà á lẹ̀ kìnìún tá a yà dá á lẹ̀ kìnìún tá a yà wọ̀ rẹ̀ rẹ̀ lẹ̀ ní. tí bá ní pé ha títí ní bá gbá ìfún nínú gbó ẹ̀yìn <laughs> rẹ̀ tí wọ́n yẹ bábá ọkọ̀ mi kù yẹn <laughs> èyí ló máa ké ọ̀dọ̀ ṣùgbọ́n lójú ẹ̀sẹ̀ wá dénú rẹ̀ parí wáyé kí ni ó sì ń parí lọ díẹ̀ díẹ̀ díẹ̀ láyé pé lu pépà ni wọ́n yá ó bẹ́ di tó ohun jẹ́gẹ́jẹ́gẹ́ kí ni ó ti náà ni bí mùsùlùmí dé èké òun níta ní ìlú àwọn tẹ̀wọ́n lórí ẹ̀rọ ṣùgbọ́n àwọn ọ̀sán ò ní lé pabá lásìkò gbàdúgbò èèyàn sùn wọ́n wá rá pálápálá wọ́n bẹ̀ sí kẹ́kẹ́ wúyẹ́wúyẹ́ wọ́n ká lóko á torí kí òun tọ́rọ̀ ọlọ́run ọwọ́ abẹ́ ọdún kakọ̀ á nìkì tọ́rọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà tó dá ọwọ́ tọ́rọ̀ ọlọ́run ń fẹ́ lọ́run lásìkò gbà náà á lọ́jọ́ nínú àwọn ọmọ ìdílé lọ́jọ́ lódodo yẹn làwọn ọ̀dọ́ fàájì méjì ti ṣeun dá máa sí papọ̀ ààwẹ̀ lọ́dẹ̀ apọ̀ fún wa táwẹ̀ máa ti ṣiṣẹ́ kì í sà máa ti jẹ lọ́dọ̀ọ̀dọ̀ àìkí ń jẹ náà kìí ṣeun tó ṣe pé àfagídíkì lá ìrún àfi àfi tẹ̀ ní ìjọ sìkìlì ọ̀rá pálápálá ọ̀rá gọ́lọ́gọ́lọ́ ọwọ́ ayọ̀ ọmọ wa fẹ́ lọ tó wá fẹ́ kí ìyàwó ẹni ojú ọwọ́ ọ̀rá jí ọwọ́ ají òkò mi wọn lójú wọ́n lè ápù sàhé náà ni wá ní ìdàgbé ẹgbómi náà ọlọ́run lọ gbádùn torí ẹlẹ́ gẹ́gẹ́ bí ọkọ̀ kan ṣe wínú ọkọ̀ táwọn ilé ìyàwó mẹ́ta ìyàwó ẹlẹ́ẹ̀kejì òun lè sẹ́ni máa ń jí gbogbo ilé kò sì máa jí lóògùn ọwọ́ ni áà síbi tí yàwó ìmọ̀ ìrùmúdé àwọn àlejò bá jẹ́ tó ti pé sáré náà dáná ń jẹwá ah, àwọn àlejò lọ́dún jẹun ìmẹ́lẹ̀ ń bẹ̀rù àtútọ́ bá jẹ́ pé àwọn àlejò jẹun yẹn níbi wákàtí mẹ́rin ọwádìí ọgbọ̀n ọ̀sẹ́jú níbi wọ́n jẹ́ o yóò ti kòǹgẹ́ wọn ẹnikẹ́ni tó ṣe pé ọ̀pá jọ ọ̀pá òun ìyàwó kejì ṣùgbọ́n nínú orin tó máa ń wò mọ́ ọlá púpọ̀ jù òun lè gbé ha gbogbo àwọn àtòun tó ti tókun lọ́kọ́ àti ìyàwó kẹta àti ìyàwó kẹta olú òun yóò jẹ́ ọba ìfẹ́ ah, bá jù ọ̀sọ̀ gbogbo àwọn yóò láyé olóorí ṣùgbọ́n wọ́n lè májì àwọn òbí ẹ̀sùn jẹ́ ọmọ alára kébé kò lè májì bẹ́ẹ̀ lẹ́yẹ tàbí tó tàbí fún àwọn ọmọ wa níbi pò sí àtiwọ́ yóò jì bí five àtiwọ́ yóò jì ní sá nínú wọn sọ̀rọ̀ ìmọ̀ máa mọ́dé àwọn ọmọ rẹ̀ nígbà tí wọ́n gbọ́dọ̀ fún bàbá ajá wá sílé egun tó tó báyìí a fi ilẹ̀ lẹ́ni tẹ́ pé a lọ sùn bàbá tó ti báyìí a bà kí ẹ sùn ní títí ó fi lọ bá jẹ́ pẹ̀lú ilẹ̀ bàbá wa wọ́n tó rẹ́wọ̀n màmá wọn ti tọ́wà bí bàbá wa ó mọ̀ òní dání a fi ilẹ̀ sùn a fi bí báyìí lẹ́ni tó máa jọ́ sí kọlọ̀ lọ́wọ́ níbẹ̀ ọ̀yẹ̀kọ́ fi ilé mọ̀ ìyá mi lè rìn níbẹ̀ tó bá ti jọ̀gbọ́n yóò ìyá mi ló ti tẹ́tígbẹ́ sí pé ah ẹ̀yà lè lọ́sùn jẹ́ kọ́lọ́ yẹn ló jọ ọmọ mi là àwọn ìyàwó mọ́ máa wọ́n wọ́n máa ń ṣe ẹ̀ ah! ọ́ máa ṣe fún àbá òkú ìyá bẹ́ẹ̀ o ìyá bẹ́ẹ̀ o yẹ kí èèyàn kẹ́kọ̀ọ́ lára ṣùgbọ́n àgbà tí ìyá amọ́dún fún bá mọ́dún tó níyàwó bẹ́ẹ̀ ah! já owó ìyàwó wọn fẹ́ papọ̀ mọ́ ìfẹ́ tó wọ́n ti ní síyàwó ìyá dá aláàmúta kí n rọ́mọ rẹ̀ mo fẹ́ rọ́mọ ọmọ níyàwó amọ́dún amọ́dún ìyàwó àgbàdo ọmọ ogójì ọdún ti kú jọsán náà bá rọ ọlọ́run nínú bí ẹ bá mójú tó yìí àtàjù ọlọ́run bá wá ní pé Nílẹ̀ Muhammad tó ọba ti ń fi tàájú tó jẹ́ náà sílẹ̀ tàbí àkà tó ti ń bójú tó àtàá anyegba yẹ máa fẹ́ kàrọ̀kù kàrọ̀kù múdá. Látara bẹ́ẹ̀ a lè fi ọ sí ààyè èyí lẹ́yìn ọdún òun náà pé ní ipò ọpẹ́ ààyè ọpẹ́ ti ṣe a lè fi ọ sípò náà ìyẹn lọ́fà nínú ọ̀rọ̀ a ọ̀rọ̀ ó ní ti máa wù ní ń kó àwọn èèyàn jọ lórí ààyè kan tuntun lọ́jọ́ ìyàgbéyàmà yẹ̀sùn àwọn ọmọ jẹ́ ẹ́ wọ̀yà ń kúrò ọmọ lè bá tọ́ ẹni tí ń pè wọ́n wọ́n jẹ́ pé ẹ̀ bákan náà ojú ọmọ rí wọn òfáátán lẹ́ni tí wọn ní wọ ọ̀rọ̀ọ́sán lẹ́bi tí ó wà ní òwò káàmọ̀ ó lè kú bí wọ́n ti dá wọn ni wọ́n wà yẹn ni pé wọn ò ní dábẹ́ fún wọn kìyà máa ń wọ́n wà lórí ìlú jẹ́wọ́dà kìyà máa àwọn èèyàn látàkà lámú ná ìlà ìdíní ọ̀sẹ́ nìkan tí ó sọ̀rọ̀ níjọ́ náà àyàfi pẹ̀lú ìyọ̀ndọ́ ọlọ́run yóò náà ní olùgbògbé ọ̀wá pẹ̀lú pé yára Muhammad abdullahi muhammad muhammad wa sọ pé làbáyíkà wà sàádáyíkà wà lọ́kọ́yọ̀rọ̀ fi ẹ̀dáyíkà ṣàbùlá ìta ìlẹ́yẹ wà ní màdíyù wà ní àdáyíkà wà ábùdókà báyìí ẹ̀dáyíkà níta lẹ́yíkà láàmánjá wà láàmánjá níta ìlà ìlẹ́yẹ tàbàrákà wà sàádáyíkà wà á sọ̀rọ̀ ìlẹ́yẹ wọ́n gbólóhùn yàrá ẹgbẹ́ wa sọ kí ni gbólóhùn náà ti mo jẹ́ pé rẹ o wọ́n sàádá yìí mo sì fẹ́ jẹ́ nítorí mi lọ́dọ̀ rẹ o ọ̀yọ̀ ọ̀yìn ló fi yẹ̀lẹ̀ yìí gbogbo ohun tá à ń pè lórí ọwọ́ rẹ ọlọ́wọ́ bá lọ́wọ́ wọ́n ṣọ́ọ̀bù lẹ́sà ilẹ̀ yìí aburú ọ̀tọ́ sí ìrọ̀ ọlọ́wọ́ wọ́n lè máa àdéjú wọ́n ní àdá yìí wọ́n wá ibẹ̀ ọ̀dọ̀ rẹ mojú wá ọ̀dọ̀ rẹ náà ní tó padà sí dáadáa wọ̀dà àmọ́jà à níka níta ìrẹ̀ kò sí kùsà sí lọ́rùn ọ̀pẹ kò sí kùsà lọ kò sí kúrì ètò ìyẹn yọ sọ́wọ́ sọ́dọ̀ rẹ ọlọ́run tábàárọ̀ ìbùkún rẹ ọlọ́run wọ́sà láì ìrẹ ọlọ́run ọba ga ṣùgbọ́n ká ẹ̀ka ọlọ́run ọba àbùkún rẹ ọlọ́run ọba tó ní ilé tó nílé yìí fàhádà ni màkọ́ ọmọ màmú ọdún lẹ́ni lẹ́ka rọrùn lọ́wọ́ ààyè tọ́lọ̀ ọba pè sí níjọ́ náà òun náà là ń pè ní òun náà ní àlùmọ̀kọ́ ọmọ màmú nínú ọ̀rọ̀ mi àfàwọn kọ̀tàdà ó pé àrẹ́bíwa Muhammad huwa awwalu man ṣàkọ̀ àníwòlẹ̀ àwùjọ yàwó ẹlẹ́kẹ̀yà òun lẹni wọ́n kọ́kọ́ gbé nínú sàárè wàá wọnú ṣááfíìhìn òun ni wọ́n kọ́kọ́ jẹ́ ọjẹ́ tó kó jẹ́ olùsìnkú wọ̀ká ní àlùfẹ́ ẹ̀sìn ìyàwó ní àdínàwó àlùmọ̀kọ́ọ̀mù mahmudu àwọn olùmọ̀mọ́ rí pé ìgbédìde àti ìsìnkú yìí ló jẹ́ láti ní ọmọ ní ana sayyidu nnaasi yawma al-qiyamah èmi ni aṣáájú àwọn èèyàn tó bá jẹ́ wọlé al-qiyamah wàá ní tẹ̀lérúnà ní màdá ìjẹ́ ti ẹ̀mọ́ tó yóò jẹ́lẹ̀ tí mo fi jápájú àwọn tẹ́ẹ̀mọ́ àlẹ́bí náà lọ wá sọ ọ̀pọ̀ orú tí ò lé wa ní kí wọ́n lọ sí jápájú àlẹ́bí ti rẹ̀ sọ nínú sọ ìgbà pàrọ̀ ẹ̀kọ́ sí ni àlẹ́bí yẹ kí wọ́n wù lọ́wọ́ ìyàwó wà lẹ́yìn àwọn ìyàwó àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni gbẹ̀yìn ọlọ́run kó kó wọn tó nílẹ̀ ká ṣoṣo orílẹ̀ yìí ìsúwé òun mọ̀ jẹ́ àárín ọ̀yà ọ̀pádùn òun wọlé bàtọ̀ orílẹ̀ táwọn gbogbo ẹni ọba dé orílẹ̀ bóyá ọdún máa dé tó máa gbọ́ mọ àwọn èèyàn gbogbo ẹni ọba lójú kí ṣe bóyá ọ̀sẹ̀ máa wọ pé ìwọ́de tí ó fi máa rí báwọn ẹsẹ̀ pọlọ́ tẹ́tùrọ̀ ṣàmùtò wọ́n wá sún òun wá àtàrí ọ̀yẹ́ gbogbo nẹ́ẹ̀ta nínú ẹ̀rọ gọ́ọ̀mù ìwọ̀lẹ̀ ká àwọn èèyàn wá dé fà pé inú ṣòro àti inú wàhálà wọ́n náà yóò fi èkó èyí wọn lágbára láyé àtàmínú agbára wọn ò pé wàhálà náà ẹ̀kọ́ ló bá lóun náà tẹ̀lé bá apá kan yóò máa sọ apá kan báyìí pé àlẹ́ àtàrà ọ̀dà tá a wo condition tá a wà yìí nínú àwọn ọ̀kọ̀dé bàláwọ̀ lórí owó akọrin tó dé bá wà yìí àlàáfíà gbòòrò náà mà yẹ sọ yìí yẹ sọ àdàpọ̀ ìlà ọ̀rọ̀ gbẹ́fọ́ bẹ́ẹ̀ ní bí àwọn ta náà bá lọ́ba ti pẹ̀lú ọlọ́wọ́ ọba yìí ìrẹ̀kúndùn bá ti náà lè bá apákàrà wọn máa sọ fáwọn akẹ́bá ìpè àdéhùn fún sí ádámù ẹjẹ́ náà bá dámù ní sàlátọ̀sán فيعطون آدم أيضا على آدم عليه السلام ويقولون هو صبيت يا آدم إلى آدم أنت أبو البشر إلى لما ويتحفظ ونفق الله بيده الله ما هو رجعه ونفق فيك من روحه وتفاني في الله وأمر الملائكة وتفعل ملائكة لا تسجد له ثم قرب لقومه

ọ̀dọ̀gbọ́dọ̀ bá lè yá ọmọ ọmọ ń bínú kan lónìí láwùjọ ọ̀pọ̀ ọ̀pọ̀ òbí sílá ọlọ́wọ́ òbí owó ẹ̀ òbí rí ọ̀lá yẹ kó lọ bàbá àdáwọ̀ òbí sílá òsùn ní bí wẹ̀ ìbínú sí bí lónìí ní bí mọ́ هذا هو أسرائيل وإنه قد نهاني عن ọlọ́wọ́n bá pọ̀ fún mi pé kí má jẹ má dé bí igi èso bí igi fàáfíì gúnmọ́ fẹ́ nẹ́sì nẹ́sì nẹ́sì ẹ̀mí ìsinmi náà mo bá dó ẹ̀mí ìsinmi náà mo bá dó ẹ̀mí ìsinmi náà mo bá dó lẹ́ẹ̀mẹ́ta ìdè àbúrò náà kọ yẹn ẹ máa lọ bẹ́ẹ̀ tó yàtọ̀ yẹn. ìyẹn

ولن يقضب بعده مثله مثله قط òtútù fi wéwú ẹ̀mọ́ láíláí wà ilẹ̀ o kọ̀dẹ̀ká láti ní ìdáhùwà tó ní ìbẹ̀bẹ̀ tẹ́ǹbẹ̀ tí mo bẹ̀ tí mo bẹ̀ lọ dàkáwùsù àlàkọ̀ tí mo bẹ̀ lórí àwọn ọjọ́ tí kọ́lọ̀ ń bọ́ pa ọ́rẹ́ ó sì pa ọ́rẹ́ mo bínú tayọ ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ tí ó mú tẹ yẹn pé lẹ́fì lẹ́fì lẹ́fì èmi ara ti ní ọmọ bá dó èmi ara ti ní ọmọ bá dó èmi ara ti ní ọmọ bá dó ìdí àmì ìlà àbọ̀ yìí ẹ máa lọ bẹ́ẹ̀ lórí ìsọyà tó sí ní ìdí àmì ìlà Ibrahim òun náà lójú lọ́dọ̀ dá ẹ lọ́dọ̀ Ibrahim àwọn iṣẹ́ sára ah, èmi òun tẹ́ bóyá bóyá mo lè bèrè a tún dákẹ̀rẹ̀ ọ̀yà tó na Ibrahim àwọn yóò tún lọ bá Ibrahim bóyá kó ló wọ́n máa sọ bá ẹgbẹ́ ya Ibrahim apẹ̀rẹ̀ Ibrahim ọlọ́run ọba yẹn kò tún wá ṣe àyè ọlọ́run àyè ọlọ́run ọba yẹn àlẹ́bí ọlọ́run ọba yẹn àwọn olùmọ́ ní pé àwọn méjì náà wọ́n jọ́kọ̀ nílùú kan Ibrahim àwọn tó fi wọ́n gbé àdébù láìwọ̀ ànẹ́bì ò pẹ́ra rẹ̀ ní àdébù lọ àwọn yẹpẹrẹ ànẹ́bì púpọ̀ àwọn onímọ̀ bá wọn yẹpẹrẹ wọn àbí kò tó ọkọ̀ nílùú wọ́n wá ní pé Ibrahim ọ̀lẹ́ ló ń lọ Musa kàlẹ́ ń lọ wọ́n ti gbá mẹ́wòó wọ́n ti jẹ wọ́n jẹ kẹ̀límù ni kẹ̀límù yàtọ̀ sí kàláà ẹni ọlọ́wọ́n bá bá sọ̀rọ̀ lápẹ́ ní kẹ̀límù ọ̀rọ̀ ọlọ́wọ́n bá bẹ̀rẹ̀ lápẹ́ ní kàláà wọn wà ṣùgbọ́n Musa kẹ̀límù lọ ẹni ọlọ́wọ́n bá bá sọ̀rọ̀ wọ́n wà ní Muhammad habibu lọ àwa habibu àwa yìí làbíbu ọlọ́wọ́ àwọn olólùfẹ́ ọlọ́wọ́ àwa yìí ṣùgbọ́n kọ́lí Ibrahim àti Ànábì wa Muhammad sallá. Ànábì kan ló sì kẹ̀lú ní fún ọ. Ó ní pé tí ìbá yẹn ọ̀rẹ́ ayò, àbúkà pé ní ìbá yẹn lọ́yà ayò. Tùmọ́ lọ́wọ́ bá ní gbọ́dọ̀ yẹn ní kẹ́kẹ́. Ọ̀rẹ́ ayò mi lọ́lọ́wọ́. Ọ̀nínú ìní ọ̀rẹ́ ẹja Muhammad òun ni Allah. Ọlọ́run bá wá fún ọmọdé náà kọ̀ní. Ìtumọ̀ kọ̀ní ìlú ni pé ẹni tó ti pé gbogbo ohun tó bá gbé lọ́wọ́ ẹnìkan bí sọ pé dáálé òfin yìí rí ẹ wò àwọn afihàn tó bẹ́ẹ̀ sọ fún jíjẹ ìlú pé kọ́mi wà lálẹ́ yìí ó ah, tó bẹ́ẹ̀ kó ti rẹ̀ ọ̀wà nínú gbogbo wa ń bò nínú ẹ̀rẹ́ ẹni tá a bá pẹ̀lú ọkọ̀ ní òun ni pé inú ń tọ̀ pé ewu fún yẹn lójú ẹsẹ̀ ni wọ́n máa mọ̀ kò yiri yírí ẹ̀wọ̀n alẹ́bí nígbà nínú ẹni kankan náà tí bá dé abúbákọ̀ ìlú àbájẹ́ ṣùgbọ́n àyè ní ọlọ́run ìlú ẹ̀dá ọ̀la ní Muhammad ní ọ̀la alimuhim àwọn èèyàn sọ báyìí pé alẹ́bí ọlọ́run ọba ní ìrẹ́ Ibrahim ó tún wá jẹ́ kọ̀lí ìlú hù ní ààyò rẹ̀ lórílẹ̀ ìṣọ́ alẹ́ ilẹ̀ fún ọlọ́run ọba rẹ̀ àdàkárọ̀ orí kò ní ṣẹ̀fà wà ní àlàtàrà ọmọ ọ̀dìbàlábọ̀ ní orí ní sáfàrà wà báyìí ọ̀yẹ̀kọ́ òkè bọ̀rọ̀ rẹ̀mí ọ̀sẹ̀ iṣẹ́ rọ́sì kọ̀dìkọ́ ti bàlẹ̀ ọmọ gbọ́dọ̀ bá ọmọ bínú ka lónìí yọ̀ọ̀mù bọ́pù ọ̀pùlà òbínú rẹ̀ wọ̀lá yọ̀ọ̀mù bọ̀bà bá ń dáhùn mítà kò sì ní bínú rẹ̀ ìbínú sí níbi tí wọ́n wá sọ àwọn ìwọ́ mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ tọ́pa níta tí wọ́n ní. nínú ìgbà wá ní ó ń ṣe ọlọ́run bá ní pé ọlọ́run bá mú méjì wá ní wà lùkọ́ náà òun ni wọ́n mú kẹta wá fún wa. méjì ti ń dẹ́nu àlùkọ́ náà ni pé ìlú ní sàkì wọ́n sọ fáwọn ọjọ́ rẹ̀ pé ara mi ọ̀yá àárẹ̀ ń ṣe mí wọ́n lè fọ́ àárẹ̀ ara ni wọ́n fọ́ àárẹ̀ ọkàn tó wù sí náà lẹ́yìn òòtà àwọn lè fọ́ àárẹ̀ ara ni wọ́n mọ̀ fọ́ àárẹ̀ ọkàn ni òòtà rẹ̀ Bébí wá sí gbàgìdìgbàgìdì yẹ wá mọ́ lọ́wọ́. Nínú ìṣàkín ní sọ́ọ̀tì tọ́fà, ààrẹ tèmi, ìwọ̀n ìlọ, tó fi ba èrè tó fi ba ogbó sìgìdì wọn jẹ́. Lọ́wọ́ gbé àáké ló gbé kọ́ lọ́ ló gbé kọ́ lálá wọn lọ́wọ́ ní sọ́ọ̀tì Nàìjíríà. Ó gbé kọ́kọ́ lálá wọn lọ́wọ́. Nígbà wọn sẹ́rí dé, wọ́n ní máa nínú àwọn olùmínà tó ọ̀lẹ̀ mi tá ló fi àwọn ọ̀tá wa báyìí alábòsí ló ń tọ̀ wọ́n jù ọdún tẹ̀lé ìrìn àbàkà ẹ̀rù fún ìhùn yóò kọ́ lóla òyìnbó à ń gbọ́ irọ́ kejì tó sọ pé bájú tán ádà ó fúdírù mọ̀ ká ó ṣe é ṣe bóyá ńlá àwọn èyí ó àlúwò hàn ẹbí wọn bí wọ́n ti gé ní mú tí gé ní iṣẹ́ ìrọ́ gé ní àlúwò ìbánú yẹn tí kò ẹbí wọn bóyá wọ́n máa ń sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn láwọn fún ti fún ara wọn wò bẹ́ẹ̀ àwọn tó ní àti àbájọ wọn ò lọ́rọ̀ bá pàdé ká ilé ìbọn ìkùn mọ̀ pípa bá ti wọ́n lọ bọ̀ ilé tó wọ́n sọ ẹ̀ ń ti ohun tí ó lè sọ ìhun tí ò rí ẹni wọ́n á ṣe léṣe ó pè lọ́kùn sí ọyìn àtúnfẹ́ ìjọ́sùn lẹ́yìn ọlọ́ apàdà ìṣẹ̀lẹ̀ òun kẹ́ ṣe làákàyè yẹn ló ẹ̀rin àwọn olúwa yín lọ́wọ́ táwọn kèfèrí sí iná ṣe máa ń ṣe má dojú àwọn ọ̀tà àwọn ọ̀tà lẹ́rin ìbílógún lẹ́ Yorùbá ojú ọgbọ́dọ̀ tí wọ́n bẹ́ẹ̀ làwọn ọ̀tà ọjọ́ ayá sọ wọ́n dáná sí ọlọ́lọ́mọ iye ọjọ́ náà fi dáná sí wọ́n fi dáná sí kò tọ̀ wọn ò lè súnmọ́ mú tọ̀ wọn mọ̀nìjàníkì wọn lọ wá ta lè pè níbi ìyàn gírọ́fà téèyàn tẹ̀ ká ni wọ́n gbé Ibrahim sí táwọn lè fi tẹ̀ báyìí náà kó sínú náà ni lọ́lọ́run ti mú Ibrahim sọ́njọ́ náà lẹ́nu pé kí ni sọ́njọ́ náà a kùnà lọ́ọ́ ó ní ìmọ̀lẹ́wọ̀n òun ní ìlànà ìdíwà Muhammad tààrà sáńsọ ìjọ lójú ogun bá jẹ́ inú sọ́ọ́tà lè mọ̀rán lọ́wọ́ bá ló sápé níbẹ̀ wípé nígbà táwọn èèyàn kó jọ àgbà àgbà wọn àgbà rẹ̀ lẹ́ àtàwọn àtàwọn àbẹ̀ rẹ̀ gbólóhùn fẹ́ sọ fẹ́ fẹ́ àkókò náà ní ọmọ wọn dé mọ́. tàǹkọ́lẹ́kùn bíi ní ìmọ̀ ti nínú lọ ọ̀rọ̀ bá change àwọn kẹfẹ́ ilé wọn lé wọn jẹjà ọjà jẹ wọn àpá tẹ́lẹ̀ ń ṣìbọ̀ ìmìnà ìjọ wọ́n ta ní kánákáná tó kọ́ máa wọnú mẹ́lọ àtúntò lọ́wọ́ wà ní ìmọ̀lúwà pé ní ìmọ̀lúwà wà ní ìmọ̀lúwà tọ́lọ́n bá tó tó wọ̀ fún náà ti tútù bá tútù jù tútù ọmọ amú ẹ̀ ọlọ́run fi gbólóhùn bíi wàsàlámà ọwọ́ mú àlàáfíà wà láàrin ìdọ́rọ̀hìn pààrọ̀ tó bì ní kéjà ètè ni wọ́n fẹ́ dájú ìbọ̀rí ọjàmọ̀lẹ́hùnmùlẹ̀ àkàtàlì àwọn ni wọ́n padà ṣòfò ní dédé àwọn padà ṣòfò mẹ́ ìbọ̀mù ó dénú tó ń pé gbogbo àwọn ẹranko ni wọ́n wá bí iná ní oṣù ìdìlẹ̀ wọ́sán àyàfọ́ mọ́lé nìkan pẹ̀lẹ́nu tí ti ní ẹ̀nà ló bá tún lọ ọ̀fẹ́ ó ń sọ ọlọ́run bá ní gbogbo rẹ̀ bá ti rọ́ mọ́lé ẹ̀pá wọ́n ń pọ̀sọ́dà òòfì àwọ̀lẹ̀ dọ́gbà ẹni ọba pa alákọ̀ọ́kọ́ ọgbà dọ́gbà ládọ́ wọ́n tẹ̀ yá ah, wọ́n ẹ̀tẹ̀ tí ń lérò mọ́ lọ kó dì àbá yọ́ máa lé àwọn ọmọlébi bá jẹ́ pọmọlébi ogún ládábé lónú ládá 2000 ẹ̀kan náà ní yọ́ wà tó fi lulẹ̀ ẹ̀kan náà pa torí sọ lọ́wọ́ ní gbogbo ẹjẹ́ pẹ̀lẹ́ kejì ló tó rí pa ládá 90 ní òtẹ́ ti fi fún un ìrú géèmù òkè àwọn bàbá wọn sọ pé ìrú rẹ̀ gbọ́dọ̀ gbé ara wà ní ìpínlẹ̀ wọn àdámọ́ wọn lébi kí ìrú rẹ̀ òkè àdámọ̀ rẹ̀ ṣùgbọ́n wọ́n bá kọ ní orí èyí táwọn ọmọ máa ń lé kọ̀ kíkì ni ọmọ nílé ẹ máa lọ ilé kíkẹ́ máa bá bá ti pa ọgbà ládánù níta wọn táwọn sálàkù máa ń ṣe ní ìjà lẹ́ẹ̀kejì ni pé tí wọ́n bá ti pa àwọn tí gbọjà lọ wọ́n pé táwọn bá wọnú ọjà táwọn sọ pé láti láfàáyé lọ́lọ́ wàhádàhùn láṣẹ ní kánà ìfọ́mọ́lì kọ́lá yóò fi wọ yomi wọ́n wà hajjọ táwọn bẹ́ẹ̀ ṣe wí lẹ́ẹ̀kẹ́ láṣẹ lọ́jà káwọn máa bọ̀ wálé láàdá one million wọ́n pèsè one million rẹ̀ tí ò lé àwọn máa ń ṣe bẹ́ẹ̀ sí wọn wọ́n bẹ́ẹ̀ tẹ́rí pé àwọn ètè tí ń lọ kó kéékèèkéèké tí ń kọjá lọ lọ́kẹ̀ wí gbólóhùn ni lè lọ ra bí iyọ̀ lè lọ ra bí magí lè lọ ra ṣáṣẹ́ ra kẹ̀kẹ́ lọ́jà ní gbólóhùn yẹn tó wọjà ládàá one million àbáyá ẹsẹ̀ one million wọ́n parẹ́ lórí gbólóhùn yìí ah, àjàǹfààní tó pọ̀ lára àlẹ́bí wa ọlọ́run kó bá ṣe ẹsẹ̀ lè fún àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam irọ́ kẹta òun ni àti Ibrahim tí wọ́n ti fẹ́ wọnú òdù tó ṣe pé ọba abẹ́ ń gbà náà àwọn iná bá jẹ́ ẹni àjèjì náà làwọn máa ń ṣe wọ́n máa ń ṣe lọ́sẹ̀ àlébí Ibrahim sọ pé tó ìlú la wọ̀ ìlú yìí tó wọ́n máa ń ṣe ni ó wọ́n bẹ ṣe bẹ́ẹ̀ pé bóòdó ṣe jẹ́ ìlú àǹtí òkùtì àǹtí òkùtì àǹtí òkùtì ọmọ ìyá mi lọ́jọ́ lódodo sí ní ọ̀tọ́ ọmọ ìyá mi kẹ̀kẹ́ lórílẹ̀ tààjọ́ ń sì láà ń tọ́ta yé mi àti ẹ̀ kò sí ò sí rẹ̀ sára gbọ́ nígbà wọn ó ó bí Ibrahim tọ́tọ́ yíyà tó kù àwọn ilé òfin ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀jẹ̀ wọn ò mọ̀ pé ọmọ ìyá rẹ̀ nínú irọ́ kẹta ni irọ́ kẹta ni síbẹ̀ náà ó ń sọ ọlọ́wọ́n bá rí àwọn àlàyé sọ lórí irọ́ yẹn pé irọ́ yẹn ní ó ní eléyìí ní eléyìí ní ọlọ́wọ́n bá gbà lẹ́sẹ̀ bí ìkẹta náà òun náà tún gbé yẹ̀ o tí wọ́n bá ti tí wọ́n ti máa ń pa òun ni wọ́n máa sọ pé nẹ́fùsì ẹ̀mí mi ni mo bá dó ẹ̀mí mi ni mo bá dó ìdí àbúyìlà ọ̀yìrì ẹ máa lọ sọ́dọ̀ ẹ̀lẹ́mí sọ yàtọ̀ sí mi ìdí àbúyìlà mọ́ta ẹ máa lọ sọ́dọ̀ mọ́ta ọ̀yà tó na mọ́ta lè sàlẹ̀ gbogbo ọba tó dàgbà agbọ́dọ̀ mọ́ta lọ sọ́yà kúrú àtọ́ba ìgbéyà mọ́ta rẹ̀ mọ́ta àtàrà tó rú lọ òjíṣẹ́ ọlọ́wọ́

ويقول له موسى موسى أنا لقينا ربي قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله أنا من دين الله nídìí tó bínú wẹ́ẹ̀rí wọ̀dánì yẹn kò tọ̀gbà bá àdá òdìsá kò sí ní bínú wẹ́ẹ̀ mọ́. wàyí ní ìkọ̀dé kọ̀tà tó nẹ́sítà lámùkú mọ́ òkè kọ́tùlì ha. èmi kẹ́ mo máa fa o mọ́ ọ̀pá mi láti ẹ̀dí pé n pẹ̀lú náà o èmi yóò ní mú sápá. inú tó wá tó lọ kọ́tọ̀ sí mi. tó ṣe pé ọmọ ọba ìdí ìsirayí àti àwọn ọmọ òkèrè àwọn náà wọ́n ń jà ọwọ́ ọmọ òkèrè àwọn náà wá sọ ọmọ bàdí ìsìnrọ̀ àrí ni Musa bá sọ wọ́n á lè pọ̀ ọ̀wọ̀kásà wo Musa pàkọ́dọ̀ àrẹ Musa ó tó kẹ̀kọ́ bá láyà ní àfihùwẹ̀ ó ti kúnnú ọ̀rọ̀ yà níbi àwọn èèyàn ó ti jíjọ́ kìí nínú àwọn ọmọ bàdé ìsọ̀rẹ́lá tí mú ságbéjà ọba tó rí dúdú sí jẹ̀gbẹ̀ mú táwà fẹ́ lọ bá tí wọ́n kọ́ ni mo gbèjà láti ẹgbẹ́ ilẹ̀ nìkan tó rí sí fún lọ́ọ̀dún bóun ṣe ní kọ́ gbọ́ bá ẹ́ ọmọ ẹgbẹ́ ó ṣe pààyàn lánàá ó tún pẹ̀mí náà àtúrí ìdáǹdàkùn tó láàrí àmọ́ fàtàtà lọ́sọ̀fẹ́lẹ̀ ó tún pẹ̀mí náà ṣe pẹ̀lú kan lánàá ìlú àwọn bàjẹ́ sọ̀rọ̀ ìta àwọn ọmọ fúnra rẹ̀ ti gbọ́nù ẹ̀mí òkú wa ṣé fún sábà pa ọ̀rẹ́ bá dọ́dọ̀ fìlà rẹ̀ fìlà rẹ̀ dẹ́ máa wá ní bí ẹ bá ṣe rí pàmò náà èyí lọ́dọ̀ ọ̀rọ̀ fúnra rẹ̀ ni mo sáré ìjáde bí bá ń gbà ọ̀dọ́ rẹ̀ nígbé pé òun rẹ̀ pẹ̀lú àlàfọ́lá ìjọ ń lò ní ẹ máa wá fún sáà àbí rẹ ní ẹ ń tó ajẹ́ fóun ní ọ̀pá ìdílé mi o ẹni kẹlọ padà jẹ́ àti léde ìmúsásọ́ọ̀kọ̀ wọ́n wọ kí o tí wọ́n bá rí ọ wọ́n pa ọ ìṣẹ́lẹ̀ ní ṣe ṣe mọ́ èdè máa ń sá lọ ọmọdé ààrẹ ló dé làwọn tẹ̀lẹ́tẹ̀lẹ̀ ló fi pé ẹni tó bá ń bẹ̀ lókèrè ẹ lọ́wọ́ pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ méjèèjì obìnrin tí wọ́n fẹ́ pọn àwọn eh, àwọn onítàn ní máa ń sọpá níbi ṣùgbọ́n ìbòlì ṣùgbọ́n àwọn olùmọ̀ tó dálá àti àti rárá ṣéèkù sọ̀rẹ̀ àṣẹ́yìnkú sọ̀rẹ̀ ẹni rí òun ló ní pé rẹmúdá ọfẹ́ jẹ́ ọmọ gbọ́dọ̀ ó dìde ọdún méje tọ́bá wá wọ́ tọ́bá lọ ọdún mẹ́wàá ṣùgbọ́n ọfẹ́ jẹ́ ọkọ̀kẹ́ náà ọmọ mi mo fẹ́ jẹ́ ọkẹ́kẹ́ nínú àwọn ọmọ mi kó fi ṣe ìyàwó Mọ́sá ní òdìdí tí ń lọ tẹ́lẹ̀. Ayé ọmọdé àjẹ̀lẹ́ lè kọ̀dẹ̀ ìlú. Bọ̀lá òdù wà ní àlẹ́. Ọdún wo mo lò sí ìlú? Tí mo lo méje tí mo níbi sí ìlọ tàbí mo lo mẹ́wàá. Lọ́wọ́ làbà ní ọkọ̀ olùwà. Àdéhùn fẹ́ láàrin ní àjẹ́ o. Lẹ́yìn ọdún mẹ́wàá, ìyàwó ti sí ẹ̀. Fífa àyàn tó fáyẹ̀ bẹ́ẹ̀ ló gbé kó ní ìdí tọ́lọ̀ tó fi di aráàlú mọ́ èèyàn tọ́pa yẹn náà ní bí ó lè ti ìpẹ́ ńlá èyí tá à ń pè ní ìtìpẹ́ gbogbogbò òun ni wọ́n ní ìdè nẹ́sùsì nẹ́sùsì nẹ́sùsì ìdè àbìlà báyìí ìdè àbìlà ẹ máa lọ sọ́dọ̀ ẹ̀lọ́mí ẹ máa lọ sọ́dọ̀ ẹ̀sọ́ yàtọ̀ ẹ máa sọ́dọ̀ mọ́ta gbogbo ó tún dàdọ̀ ni pé àǹtàrà tó ló lọ ọ̀kadì mọ́tò

يقول له ميت إذا على بين ربي قد كذب اليوم غضبا غضبا لم يغضب قبله مثله ولن يغضب بعده مثله ọlọ́run máa ń bínú lónìí síbi tó bínú rẹ̀rìn òun ni ó sọ pé ọlọ́run kò sì ní bínú rẹ̀rìn hàn wọ́n làmù yẹ́rù kó rò dáàbò táyì ṣùgbọ́n wọ́n ní sá ọ̀sùn ọ̀sùn ẹ̀sẹ̀ rẹ̀ kẹ́kàn ò ọ̀sùn ẹ̀sẹ̀ tó wù fẹ́ kẹ́kàn nínú ẹgbà wà ní sáwọn afá fẹnu wọn lóhun ni ó sọ pé ah nígbà mọ́ ń bẹ láyé wọ́n mọ̀ mí lánàbí ṣùgbọ́n gbà mo kú tán ó pè mí lọ́mọ ọlọ́run ń gbọ́ ọyá wọn ò tiẹ̀ pè mí lọ́mọ ọlọ́run ọba mọ́tò ọlọ́run ni wọ́n ń pè nẹ́ẹ̀sì nẹ́ẹ̀sì nẹ́ẹ̀sì ẹ̀mí mi mo bá dúró ṣùgbọ́n bí ìrìwáyà ọ̀rẹ́ àti mọ́tò wọ́n ní pé wà lámì yẹn sùn pé ń sọ̀rọ̀ sọ ẹ̀sẹ̀ tó wù fẹ́ wọn yọ ọkọ̀ sọ pé ẹ̀mí mi òun lòún bá dúró ẹ máa lọ sọ́dọ̀ ẹ̀mí mi tó yàtọ̀ sí ní ẹ máa lọ sọ́dọ̀ Muhammad sọ̀rọ̀ eléyìí táwa fi ya àjà bayatuna Muhammada abakọ̀dọ̀ muhammadu lọ a pé ya muhammad sọlọ́ọ̀lọ́sọlẹ̀ anta rasulullah wa khataman ìdíje ọlọ́run ọba yẹn o àwọn ànẹ́bí ìyọ́ ọ̀kọ̀dẹ̀ gbọ́fàrọ̀ lọ́kùn lẹ́ka ọlọ́run bá ti sàkó ìdí fún máa tàkọ́tẹ̀ ọmọ ìlẹ́bìkà akọ̀ èyí tó ti tó ti tẹ̀ èyí tó ti àti tó ti tẹ̀ ló sàkó ìdí fún. ìlà ọ̀rọ̀ fún ti pẹ̀lọ́dọ̀ ọba àdàsáwọ̀ ilẹ̀ ọmọ mẹ́rin fi orí bọ̀ sí ẹ̀bá wà báyìí aláàmà aláàsáwọ̀ ọmọ pọ́jú bàlágbàdà ipò orí fi tábára wà fa àpò àlẹ́bílẹ̀ olùwọ́ wa dìde fa áàfin káàkiri àṣì òun wà lọ sí abẹ́ fa ákọrùn sáàjìdà òun wà forí balẹ̀ lè rọ́bì àázọ́wọ́jà fọlọ́wọ́ bọba lẹ́kẹ́ ọlá tó mọ yọ́ sáhùn lọ́wọ́ láyà lẹ́yìn náà wọ́n wá sí tóun òyìnlẹ̀ hímù ní bí mọ̀hàmìdì wọ́n wá fún mọ́ ohun bí èyàn tí máa ń dúpẹ́ fọ́lọ́ gbogbo ìmọ̀ ní àwọn ohun tí èyàn bí dúpẹ́ fọ́lọ́ ọ̀húnṣe sàdá àárẹ̀ àti bí èyàn tí fi yin ọlọ́run àwọn èyàn tí èyàn tí yin ọlọ́run wọ́n fi mọ́ ohun máa lam yẹ pàṣẹ aláàkáàdé kọ̀bìlì ikú tí gàgà arú rẹ̀ sínú ọpọlọ ẹnì wọ́n wá padà sọ ní pé yá Muhammad rẹ̀ Muhammad yẹ́rì fàmàrà lórí dìde lórí dìde wọ̀sán tó ẹ̀sà béèrè wọ́n fọ́ wáṣà tó ṣàfà sífẹ̀ wọ́n bọ́ pẹ̀rẹ́ àrùfà òwúrọ̀ níwọ̀n agbóhùn méjìlè fa apò ní màá sọ báyìí pé ó mọ̀ tìyàrọ̀ ó mọ̀ tìyàrọ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ ọlọ́run àwọn ọmọ lẹ́yìn orí olówó àwọn ọjọ́ mi ní orí ọlọ́run àwọn ọjọ́ mi ní orí ọlọ́run ìyẹn làwọn olùmọ́ sọ pé wọ̀dù áwùdà ń bí yá ìyà ọmọ ìdín àdáhùn náà sẹ́lẹ̀ àti àwọn àlejò ọlọ́run bá yókù níjọ́ náà ìyọ́lọ́run bá aláfẹ́ aláfẹ́ ọ mọ́mọ́dò ní sọ gbólóhùn ọlọ́run àwọn ọjọ́ يا محمد يا محمد أدخل من أمتك من لا حساب عليه من باب الأيمن من أبواب الجنة tí ó wà àlùjẹ́nà nínú àwọn ọjọ́ rẹ̀ ẹni tó ṣe pé a ní ṣèṣirò rẹ̀ nínú ẹnu ọ̀nà apọ́ọ̀tù nínú àwọn ẹnu ọ̀nà àlùjẹ́nà ní káwọn bá wọlé wà ó ń ṣòwàká ònà sí mọ̀ sí wà dálẹ́ tàbí àwọn táwọn yìí bákan náà wọ́n rí nínú àwọn èèyàn ní pé wọ́n dọ́gba nínú sí olóore tó mọ̀ pa ọ̀lẹ́dì náà tó Muhammad bí yẹ́dì àdẹ́bìnrin wọn á fi ẹ̀mí ọkẹ́ ẹ̀dẹ́dì fẹ́rọ rẹ̀ búra ọ inna ma bayna ìṣirọ̀ àyíní ní mọ̀sọ̀rí ìrìjẹ́nà ká máa bayna mọ́kàtà wà hájà ìwọ̀n tí ń bẹ láàrin ìbùsọ̀ méjì tẹ̀ra wọn láti jẹ́nà ó tóun tí ń bẹ láàrin mọ́kà sí hájà ìlú kẹta ń pè ní hájà aw kama bayna makkata wa busra tàbí ohun tí ń bẹ láàrin mọ́ká àti ìlú busra bó ṣe jì tó. àkọ̀ọ̀já ìgbà ilé ọ̀kọ́ rẹ̀ tó ń sọ lọ́gbà nínú ìyàwó àwọn. sọ àdéhìí òun ló júwe pé ìmú tánẹ́gì ṣe yẹn òun ni mọ̀ kọ́ ọmọ àṣùn tó ní ká máa bóun sọ pé nígbà wọn bá kó sẹ́ pé Allahumma rabb hadhihi da'wati tammah وصلاة القائمة آت محمدا الوسيلة الفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته gbólóhùn tó parí bẹ́ẹ̀ náà láyé pèsè ní àdá ọ̀rọ̀ ọmọ mẹ́lá fi ọ̀pọ̀ àṣà ìtọ́ parí mú àdébì ní pé hálẹ̀tì lí lẹ́hùn ṣàfàádì hálẹ̀tì lí hálẹ̀tì lẹ́hùn ṣàfàádì lọ́wọ́ sí i ti fi ní àdébì bẹ̀rù rí ẹ̀ ọ̀rẹ́ yẹn ní síbẹ̀ mọ̀fáàmù mahmud ẹ̀ ìyọ̀nda tó epo mù nìkan wọ́n gbé àìyàn fún kí ọlọ́ yin ọlọ́run kí ọlọ́ dúpẹ́ fọlọ́run tọ́lọ́run bọ́ wá ní ogó ìdílé ó sì pẹ̀ wọ́n pọ̀pọ̀ ẹ̀ ó bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n fún yóò máa wá ní tó ń mọ̀ sí ìyá ọmọ sí ìyá ọlọ́run bá sọ káyọ̀ pé ọkùnrin وقرعوا بأدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا Ọlọ́run ní pé wọ̀pọ̀ ìrìn ànẹ́bí sọ pé wọ́n bí àjèkè ní wọ́n jẹ́ padà sílèké. Ìrìn ọlọ́run bá mú mi jáde, mú mi wọlé ní mú wọ́ tòdodo, ìyẹn nílò mọ́ká bí mo ṣe wọ́bẹ̀. Wọ́n bí mi ni, wọ́n forí mi sọlẹ̀ sílẹ̀ yìí wà àkọ̀rí jí ni tọ́bà wà múmi jáde náà múmi jáde mú ọjà síbí gí ní jáde tòdodo wọ̀jà alẹ́ ní ìtàdúnkà tọ́nà ìrọ̀ ọwá ṣe fún mi lápọ̀dọ̀ rẹ̀ ọlọ́run olùdáàbò aláàrẹ̀ ṣe ṣe fún mi látọ̀dọ̀ rẹ̀ ọlọ́run lágbára àwọn ọmọ kánú gbogbo wáyé pé nínú àwọn àdúrà tó ti pé téèyàn bá ti ẹ̀mọ̀ tó bá fẹ́ sí ìrìn òun ni kọ́ kààyà ọgbọ́rọ̀ pé alẹ́fẹ́ ní wà àkọ́rẹ́jì ní mọ́kànlá Ìrìnà Nígbà tí ó sí ọlọ́run tí ń wọ̀ ló Mọ̀dínà, tọ́wọ́ bẹ̀ pẹ̀lú hijira, gbólóhùn táwọn tàbí ṣiṣẹ́ ní níjọ́ náà, òun náà ní gbólóhùn. Wọ́n ní pé eré ànẹ́bì sọ pé, yáà wọ̀zá àkọlẹ̀ bá fẹ́ ìbàjẹ́ wọ́ afọ́n nígbà tí yóò sì ṣe fásitì mọ́kà padà yẹn ni pé nígbà tó di pé wọ́n padà wá gba mọ́kà tó di pé àwọn kèfèrí sọ ní dára wọn wọ́n wò pé áà ó ti ọlọ́run bọ́ gbẹ̀sẹ̀ lónìí ó ti ọlọ́run bá wá ní pé bí Yusuf ṣe rí sáwọn ọbọ̀ ọ̀dẹ́ẹ̀ antum tó là á èmi náà ti nílẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti wò pé ọ́ àfi kọ́ máa lọ dájọ́ fún wa pé ẹ̀wọ̀n eléyìí lọ sọ wọ́n sí mọ̀kòtì àwọn eléyìí ẹ̀lọ́ dáná sọ ni wọ́n gbà yọ́ máa dájọ́ bó ṣe wù ní agbára ti bọ́ sọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kàkà káàdé bí o ṣe bẹ́ẹ̀ oníṣẹ́ ansom tó nà á yìí mo bọ́ ọ̀bọ̀ yín lẹ̀ mo fún yín ẹnu pé ìwọ́tọ̀ ọ̀bá ti tẹ̀sì tí mo gbédé ìlú ìyílẹ̀ inú ohun tí wọ́n fi kí èsì pé lámọ́wọ́lò àti òdúà bóyá jọ ni wọ́n ti fẹ́ fẹ́ ìlú mọ́kà wọn wá mọ̀ pé òun táwọn sá fún tọ́ ìfọ̀ wá bá wọn níbi àwọn ń sá lọ lára àtẹ Yorùbá nù nínú tẹ̀sí wọn kẹ́sí pé níbo ni Yorùbá ti tẹ̀ bọ́lá ti tẹ̀ wá pé lọ́jọ́ tí orí mọ́ọ́bọ́dù sọ pé tó wọ́tọ̀ ọ̀bá ti lè sí lọ́hùn tó lè láà ìlú mọ́kà yílẹ̀ dá ìṣe rọ́tà bá dàlẹ̀ pátá òtún ti gbéra kẹta mọ́ ọba tí mọ̀ fún Islam owó ọ̀sẹ̀ nínú àwọn tó gbéra ẹjọ́ náà nínú àwọn ọ̀sẹ̀ lábàá pé àwọn ọ̀la kọ́ọ́lẹ̀ ó yẹn ń jú àwọn ọ̀gá nígbà tó súnmọ́ náà ní lámúrúdú àtòjú à wọ́n bá ṣe bá mú ti bá pápá kí wí padà jẹ́ gbogbo bí ẹ̀sìn náà wá sá fún ọ jẹ́ kí wọ́n lọ́padà jẹ́ kí wọ́n padà àwọn mẹ́sàn pé láti ẹni tí ó sọ láre lẹ́ni trọ̀ ni wọ́n ti wá wípé ọba ẹni tí Ibrahim bájà lọ́jọ́ kẹ́nà tí ẹ̀ ọ̀padà wọ́ọ́lé ó kọ rẹ̀ ní lámú mẹ̀mùrúdù wípé òun náà ní lámúrúdù ẹ̀kútẹ̀ ilé ní ọlọ́ ọ̀dẹ́dẹ́ ní tó wájú ó jì tàbí yóò bá bẹ̀rẹ̀ sí ẹ̀sí ti òfin pẹ̀ ìtẹ́lẹ̀ ní jíjíjú ṣùgbọ́n tó báyìí wà ní pé àwọn èdè wa súnmọ́ láwùbáwá púpọ̀ kódà yóò bá sáwọn ìdẹ́yẹ àlẹ́ àrọ̀bíyà àyóòbá àlẹ́ àrọ̀bíyà pípẹ̀ náà ni wọ́n ti yọ àyàlóbá pé yorùbá ẹnu wa ló yí gẹ́gẹ́ bí àlàáfíà àlàáfíà àlùbọ́sà àlùbásọ́lù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àlùwọ́kútù wákàtí tó fi jẹ́ pé èdè lábá gẹ́gẹ́ ìṣẹ̀lẹ̀ ní chọ́ọ̀chì wọ́n ní ní wákàtí ọ̀wọ̀ yìí aliwọ́n ọ̀sọ̀ ní sọlọ́rọ̀ níjọ́ sí wákàtí ẹ̀wọ̀ yìí nígbà tó di wákàtí kejìlá nínú báyìí èdè lábáàrù aliwọ́n alimọ̀hẹ́m ìgbà náà nígbà wọn túnú kàábà àwọn kèfèrí kó èrè síbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ èyí tí wọ́n gbé jáde jọ náà حول الأيس ستون وثلاثمائة نصب ìwọ̀n tó tó 60 tí rẹ̀ wọ́n rán 60 èrè ni wọ́n bá nínú kàábà kékeré yẹn náà èyí tí wọ́n gbẹ́láwò rẹ̀ mọ́ríyàm ń bẹ́ẹ̀bẹ̀ èyí tí wọ́n gbẹ́láwò rẹ̀ jésù ń bẹ́ẹ̀bẹ̀ ó dínà rẹ̀ rẹ̀ wọ́n kò sínú kàábà àlẹ́bí ni wọ́n gbogbo ẹ̀ jáde àwọn míì tẹ́jú wọ́n rọ kiri ká tí wọ́n gbé lọ́tún tó sí tí wọ́n jọ́sìn fún lórí náà rẹ àlẹ́bí ni wọ́n wọ́ gbogbo ẹ̀ wọ́n dáná sún ní ìlú jẹ́ pété olóòtàkẹ́ bá gbà sílámù náà lórí gbogbo ohun tó kó tó kó ti ń rí sí gbogbo ẹ̀ ládáná sún ládáná sún gbogbo ẹ̀ àlùjẹ́nu sí mẹ́lẹ́ ọ̀tá ọ̀tá dáná ọlọ́run àlùjànú ni ìṣẹ́ kankan nígbà náà àwọn tàbí òṣèṣẹ̀ máa wá ní ìṣẹ̀kan wọ́n ti gbákùrá nítorí àbá àkáwù ń bẹ́ lọ́pọ̀lọ́ wọn lóní iṣu ọmọ àtàṣẹ́ kì sí ìní ò tó rẹ̀ o ìyàwó ìní ẹ̀rẹ́ tó rẹ̀ yóò túnmọ̀ kó wọlé ọ̀ lálàáfíà dáadáa ọlọ́run já lálàáfíà gbólóhùn yìí náà gbólóhùn tí ẹ máa fi dẹ́rù bọ̀tá yìí قل جاء الحق جاء الحق وزرق الباطل إن الباطل كان زهوقا يا نبي صلى الله عليه وسلم ìbàjẹ́ ti wọ ọkùn dájúdájú gbogbo ohun tá ń pè níbàjẹ́ yọ wọ ọkùnrin iná lè bá fẹ́lá ní àwọn transition àwọn tẹ́tẹ́ rí wa náà gbọ́lọ̀ tó máa ń ṣe ìyájú ìkínú wọ́n máa wí ikúlù jẹ́ àlẹ́ àkù wọ̀zá àpàlẹ̀ káàfẹ́ ìnẹ̀lẹ̀ káàfẹ́ láàrẹ̀ ìṣàwókọ́ ìnẹ̀lẹ̀ káàfẹ́ láàrẹ̀ ìṣàwókọ́ ìnẹ̀lẹ̀ káàfẹ́ láàrẹ̀ ìṣàwókọ́ ìlàjẹ́ ti wọ́n torí pé lọ́jọ́ náà gbogbo àwọn èrè tí wọ́n kó bọ́ta ọlọ́run bá sọ báyìí pé ونذكر بالقرآن من وشفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وننزل أولا وبا à ń sọ̀kalẹ̀ ilẹ̀ òkùnkùn sínú àlùkò àrùn àsọ̀kalẹ̀ síbẹ̀ máa ń wá sí bá ìbẹ̀ náà mú tó jẹ́wọ́ sí à òòtẹ́ ń bẹ náà lò kọ́ án tó wá tó lè bá tí à tó wá tó sì bá nínú àwọn ọkọ̀ tí ń jẹ́ bẹ̀ áyá tó kò rí sí áyá tó sì bá áyá wò sẹ́ni àbá ẹni wọ́n lọ́bá lálàkàlà tọ́bẹ̀ tí wíwí kú tọ́bẹ̀ tí wíwọ́n rẹ̀ wẹ̀rẹ̀ àwọn tó rà sáà wí tí ẹ bá gbọ́ ọdẹ lórí lọ́kà nínú àánú ọlọ́run ìwòsàn òdì ọ̀dọ̀ mẹ́sìlò nílẹ̀ ìdókòrò ara ma ah. wọ́n wọ́n ṣá. Àtọ̀sínà àtọ̀sínà lòkùn á wọ́n wọ́n ṣe bá a. Ìbẹ̀nù ọ̀dẹ́ pé ìwòsàn ní wọ̀rọ̀ àtọ́lé ni mo bẹ̀rẹ̀ olúwa jẹ́ àánú. Ṣùgbọ́n fún tani, olùgbàgbọ́ òdodo ni. Àwọn ọ̀yà táwọn àbá pé ẹni tó bá jẹ́ kéfèé

wọ́n wá padà tí wọ́n kẹ́kẹ́ ń tẹ́ńsá lẹ́bẹ̀ẹ́ níta sáárí tún yí tó lè bá wa tẹ̀wọ̀ kan fún báyẹ̀ ìlú wa ah, ọ̀kẹ́nu wọn bá sọ pé bí lè ṣe wọ́n ti bá ṣe tẹ́ fún wa tẹ́ fún wa ní nǹkan báyìí ah, ṣé ọgbọ́n wọlé ní méjì òtútù àjẹbá pàṣọ àtúbọ̀ báyẹ̀ ara tù wá sí gbogbo rẹ̀ kú wọ́n wá gbẹ̀rẹ̀ wọ́n wá wọ́pẹ́ á ah, ẹ̀rẹ̀ yìí sáà jẹ́ báyìí ojú ọlọ́run bá lọ́wọ́ ni a man alamaka bí a ń nà lè fa àti ha bí a ń nà tó wọ́ta lè fa àti ha sọ́nà tó ti fa ta ló fi mọ̀ pé ṣúra wò tẹ̀lé èmi káwọn ọgbẹ́ bá ṣe máa ń ka yẹn àdúrà ni èmi ẹ̀ka ẹni ti gbẹgbẹ wo sani o ọdọ ẹ lọ fún yẹn ẹgbẹ́ gbẹgbẹ náà wà ọdọ ẹ bá àwọn jálàbí máa ń lò máa ń lo àdéhùn yẹn pé náà nígbà tí tí ìrọ̀ fẹ́ pa tẹ̀kítẹ̀ tí ìrọ̀ fẹ́ jogún gbógun ìtẹ̀kítẹ̀ ni ọ̀pá ọ̀yàtọ̀ síra wọn. àwọn tó máa ń lò àwọn máa ń lò síbi pé ẹni ọba jẹ́ pé kèsì èrí náà ni ṣùgbọ́n ó sì gbà lásìkò gbà yẹn pé kòránì lè tó ẹ̀ka yóò ti dẹ́ra rẹ̀ ṣùgbọ́n yín ó lé sí wọn sọ́kẹ́kẹ́ fún mi à ah, ibẹ̀ ló kù sí ẹ̀sílẹ̀ ìjọ kù lọ́wọ́ rẹ̀ ìwọ́n tó bá wọ̀ káà ọkùnrin kan fún mi ọkùnrin kan fún mi ọwọ́ ẹ̀kọ́ sí lọ́wọ́ ọba sí lọ́wọ́ yóò bá ọkùnrin kan fún mi náà lọ́ta orí ìmú tó bá wùsùn mọ̀ lọ́rọ̀ lọ́gbọ́n máa ronú mi àwọn sì ní ilá ìṣọ́ra bí sí àníjẹ́ nípa pósí ta tó dọ̀bá ìsìn dáhùn àdékà àwọ̀ ẹ̀bílẹ̀ ẹ̀ka tọ́bá ń pè é mú ó sọ̀rọ̀ tọ́bá ń bá lọ́ ó kéré nínú ẹjọ́ padà mú òtà fún báyìí lọ́wọ́ akọ̀ tó lọ́wọ́ ìsìlá nínú ẹ̀kọ́ yóò máa ya tàlájílájà lórí ẹ̀mí ẹ̀ntì ìlọ́gbọ́lọ́wọ́ ọ̀nà ní ìgbẹ́mọ̀ wà ọ̀nà ní ìgbẹ́mọ̀ wà orí akọ̀ yẹn ni ó wà sí ìlọ́gbọ́lọ́wọ́ ṣùgbọ́n wíyà àwọn òbí rẹ̀ láìláì láìláì ẹ̀mí ìrọ̀lẹ̀ sọ́dọ̀ inú rẹ̀ lórí àti máa wù nínú orí tọ́lá Kùránì ò lè jẹ́ kẹta fún ẹni tó jẹ́ alákòóṣe èyí kèfè rí lápẹ̀lẹ̀ àkókò tí ó kù òkú ní ọjọ́ kù. Ẹ má jẹ́ apẹ́ lórí ẹ̀ ọlọ́run bá ní pé. Ah, wáyé dá àmì alẹ́ nìkan. tàbá jogún fún ọmọ ẹ̀dẹ́ a ń rọ́gbọ́ yọ́pọ̀lọ́ ọba lẹ́kò sí sí ẹ̀rọ àwọn olówó àwọn olówó sí lọ tàbájú lọ lẹ́yìn ọ̀rá ìdẹ̀ra ni wọ́n pẹ̀lẹ̀ kò ní sí lọ ọlọ́wọ́ bá lẹ́ẹ̀ ti a yọ wá jẹ́ nìkan tó pé yọ ta tẹ́tí sáwọ́ lọ. ṣùgbọ́n tí aburú bá wá ṣẹlẹ̀ sí pé káàlẹ̀ yẹ̀wù yọ máa sábọ̀ yọ máa sábọ̀ wá lọ́wọ́ táburú bá ṣẹlẹ̀ sí ẹwà àwọn olóṣèlú ní nígbà tí wọ́n fẹ́ wọlé ẹni tí ò lè lọ múra òun náà ṣe ń gbé mílíọ̀nù lọ múra wọn ládùn àwọn ń gbà bẹ́ẹ̀ ẹni tí ọ̀nà mọ́sálásí òun ẹ̀ nígbó òun lẹ́ẹ̀ lọ́júmọ́ òun ẹ̀ jẹ́ kọ̀kọ̀ ah! sẹ́mi ọlọ́ òun wọn náà rí dá òun ẹ̀ dìde àwọn ẹ̀kúrò ọrùn ọkẹ̀rẹ̀ ọba ilẹ̀ ẹgbẹ́ tí wọ́n wọlé àmọ́wọ̀n ní wọlé bóòlù ohun nílé ẹgbẹ́ marketing apẹ́sìlòpé ọjà ni ọlọ́run bá ní pé sábúrú tọ́ba nípa burú bá ti ọmọ ẹ̀dẹ́ ni ká ní ìyàwó ìlà ìlànà yẹ́rù tó yẹ yọ wá sọ ilẹ̀ ọ̀dọ́ ọlọ́run wọ́n rí àlẹ́ sọ fún wọn. Ìrìn àlẹ́ fún ọ pé ní ṣiṣẹ́ ààrẹ yá má lọ́la ṣàkí láti wọ́n bá wọ́ ọ̀tẹ̀ wọ́n bá tẹ́lẹ̀ ní ọdún ọba ti jókòó ní bọ́sọ̀ ló ti kí ni lọ́bàrá rẹ̀ ọ̀rọ̀ mú kó máa lámú pé lè kó wà láàjá ìlà ọlọ́run tó wọ́n máa tèèrè ànẹ́bì nípa ẹ̀mí قل من أمر ربي وما أوتيتم من wọ́n máa bèèrè àlẹ́bì nípa ẹ̀mí pé bó ọ̀dọ̀ rẹ̀ mí àwọn dọ́kọ̀ wa wa wa wa nínú ara wọn ọmọ bí ọ wà wọ́n wá gba rẹ̀ àlẹ́bì náà pé bó ọ̀dọ̀ rẹ̀ àlẹ́bì sọ fún wọn ìsìnkọ́ sọ pé ẹ̀mí nínú àwọn ẹ̀rọ sí lásọ̀dọ̀ olúwa ní òun ọ̀yẹ̀kún máa jẹ́yàn èyí fi jẹ́yàn ẹni tọ́nà ọmọ ọba tẹ́ sí la kò ní jẹ́yàn láíláí gbogbo yóò pé sáré ọ̀fẹ́ mi ń bẹ̀ tó ń tọ́nà ọba tó pẹ̀sẹ́ tí ó bá túgbà gbogbo rẹ̀ ló pẹ́ kalẹ̀ yìí wọ́n ló ti ẹ̀mí yẹn lọ́nà túgbà wọ́n máa ń ta fún yí nínú ẹ̀ pé kẹ́ ṣèwádìí nípa rẹ̀ bó lẹ̀ nítorí báyìí ó kẹ́ ṣèwádìí lọ kẹ́ ṣèwádìí bọ̀ kẹ́ ṣèwádìí lọ kẹ́ ṣèwádìí bọ̀ kẹ́ ṣèwádìí lọ kẹ́ ṣèwádìí bọ̀ nípa ẹ̀ Wọ̀mọ́ ò sí tún mi nílẹ̀ ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ìrìnlẹ̀ gbogbo mọ̀lẹ́rí ẹni. Wọ̀n bá díẹ̀ náà la fún yín, ó ń ti ọlọ́run bá wá mọ́ pẹ̀rẹ wá, ó sì mọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn láàrin ọ̀dà gẹ́gẹ́ bí mọ́ kéèyàn fi abẹ́rẹ́ bọnú omi òkun omi tó wá lẹ́nu abẹ́rẹ́ ní gbogbo ayé omi òkun tó sẹ́kù ní máa lọ́hùn bí mọ̀ wá bá kò tí wọ́n ní nínú ọmọ òun tí gbogbo mọ̀tẹ́rí ẹ̀mọ̀ láyé díẹ̀ náà ní àwọn olùmọ́ tó wá sọ pé ìyàtọ̀ tí ń bẹ láàrin ọrọ̀ àti nọ́ọ̀sù rúhù látọ̀dọ̀ ọlọ́run bá ní tí máa ń wá ṣùgbọ́n nọ́ọ̀sù òun là ń pè ní ha òun ti máa ń sọ kúlúkúlú kúlúkúlú òun ní pé tí a ti bá ti bàjẹ́ òun ní nọ́ọ̀sù ṣùgbọ́n rúhù ọ̀sẹ́ ni orí òun kò sí identify kò sí wá kò sí mọ̀ kò sí ti dáa lè rọrí ṣùgbọ́n ibi tí máa ń gbé ṣiṣẹ́ òun náà ní ọ̀kà táǹpẹ̀ ní art tó ń gbé ṣe bàjẹ́ àbá ọ̀sẹ́ntí ó tún ṣe lórílẹ̀-èdè yóò àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń tún ṣe gan ẹ̀mí ẹlòmí ni wọ́n lò ẹni ọba kù mí dẹ́tẹ̀ ó lè sàtọ́ọ́lẹ̀ ẹyọ tèmi ó wúlò fẹ́lómi bẹ́ẹ̀ náà ni liver bẹ́ẹ̀ náà ni kidney kí nígbà èèyàn bẹ́ẹ̀ bàjẹ́ níbi wọ́n bá ẹmà lè wọ́n pé wọ́yá wọ́n ní nígbà kẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ náà tún tẹ níbi kan rárá ẹni wọ́n bá kú kó tó di pé kìíní ni wọ́n ti yọ lífà sí ẹ̀ wọ́n wàá gbé sínú ìwòkí ọmọ ajé kó má jẹrà ìlífà ẹni ni wọ́n gbé sára ẹ̀lú ní lọ́mọ agbókò náà wá fẹ́ gbé lọ sí India lọ sí Canada èèlò ni ó gbé lọ yóò gbé bọ̀ mọ́lẹ̀ ní 35 million léèlò yóò gbé lọ tírẹ́nì tí ó gbé ẹ̀kọ́ e àtàwọn dókítà tí ó gbowó àtàwọn dókítà tí ó gbà lọ láti láti bí wọ́n bá sin gbogbo ẹ̀ wọ́n lè ní thirty five million forty two million nígbà tí wọ́n bá ti lọ tó bá bọ̀ wọ́n sì ń tòótọ́ wọ́n ti ní bàbá èdè ẹ̀ka ìyẹn nàìjíríà àrà wọ́n bàbá jẹ́ lọ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn mùsùlùmí ni wọ́n tún rí sí díẹ̀ tí ọba ti bàjẹ́ láyé àwọn súnà ni wọ́n tún rí ṣe tí ọba ti bàjẹ́ láti láwọn òbí lámẹ́ torí pé sílímà bá ti bàjẹ́ ọ̀jẹ̀mọ́ òróró tọba tí wọ́n jẹ wọn ẹni òróró epo nǹkankan yóò máa bàjẹ́ sí i bàbá àjùlọ ti wà wò pé a ẹkùn lóògùn ẹni lórí ó lóògùn bẹ̀rẹ̀ látọrí pàtàmà wọ́n máa bàjẹ́ sí i kéèyàn wá tó mọ̀ pé nígbà lè ẹni ọ̀dẹ́jì ó lè gbé ojú táífọ́ọ̀dù wa ó lè fi ojú malaria wà oògùn malaria wọ́n máa fún oògùn typhoid gbogbo àwọn oògùn typhoid sí antin àwọn oògùn tó strong ní ìbọn ọ̀rọ̀ ìjọba àbàjẹ́ lọ ìbọn náà wáyé tẹ̀jẹ̀ nípa òtún wọn pé aaa ó ti nípa tó ti di owó ojú tí o tó fi ọba sí ìpàdé ìtàyẹ àtẹ́jẹ́ jìyàn àwọn mùsùlùmí tó ti di nígbà ìta ṣùgbọ́n lè wòsàn lórílẹ̀-èdè Nàìjíríà àtọ́sọ̀ ọkọ̀ fáwọn májèlé bá rẹ̀ ọba ìjẹ́dáwó má jẹ́ kí á tèrè ọba jẹ́ o kò sí ní ìta fi ń túnṣe lórílẹ̀-èdè yìí o a máa fọ ọpa lásán ni o àìsàn tó bá yọjú láà máa tọ́jú iwu kọ́ lóògùn kọ́ èyí àgbẹ̀ ẹ̀kún lóògùn pẹ́ ìgbà àwọn máa tọ́jú ṣùgbọ́n ogun lífà wọ́n sí ogun ọlọ́pàá balẹ̀ kí a kó sáà náà Thank you.